Magic ló perform you now. I disappear, I dey appear, happy CB by. Any, this is not magic. Mi this is Africa. I will make you help me greet your mama forever. Ah. In her help. Sir, agent Farabale, what did jáde sir. Mo confirm hundred percent English. You suspect. Unless. Yes, boss. Extreme judgment. Live wire almost died. Dear son. Dear. Lambert. His name is King Lambert. Or you call him Don Lambert. I know my boss in three this time. Mo pe ká strike on this very very night. Ká dey wipe wọn off at once. raise money this way. ìgbà tó ń gbé owó ìfún wa èmi fúnra mi ni mo kàn fáwọn oríjì olódò wa ń bẹ. èyí tí máa ń lò ẹ máa yí òun máa kó sá. mo fẹ́ bẹ̀rẹ̀ question kan ṣé tí wọ́n tẹ̀ ní pé kò dàgbà gbogbo náà jọra ṣùgbọ́n láti jẹ́ òróró. I don't have any business with a cockroach like you. How dare you! That girl is pregnant. I want to know who the hell Animola and then to give her help tàbí tó sold your heart i want to know. Alex must die if i have to fulfill my promise to your mother. Daddy, má ṣe bẹ́ẹ̀. Alex is my world. Tí Lambert back pàdé mi ní kọ̀rọ̀, kò ní rò lẹ́ẹ̀mejì kó tó pa mí. Freeze!